Yeah. kúlé là ń kí ara lé ẹ káàbọ̀ là ń kí èrò àtúntí dé o gẹ́gẹ́ bí ìṣe wa ètò wa ètò yín náà ni ètò ìdílé mi ìdílé mi òun ni ìpínlẹ̀ ọjọ́ ọ̀la mi tó èmi ọmọ yín olólùfẹ́ yín náà ni mò ń kí wípé ọ̀dẹ̀ ọ̀dùn bí Adébọ́lá ọmọ àmọ́ olórúkọ mi ọmọ tí ò bàjẹ́ tí ò dẹ̀ lè bàjẹ́ lọ́la ọlọ́run àtọ́lá ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa ẹ̀yin olólùfẹ́ wa àtijọ́ náà nìyẹn o ẹ má gbàgbé wípé lórí ètò yìí ohun tá a máa ń gbé yẹ̀ wò gẹ́gẹ́ bí àkórí ẹ̀ náà ṣe sọ ìdílé mi ó ní wípé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìdílé olúkálùkù wa la máa ń gbé yẹ̀ wò lórí ètò yìí ẹ̀dọ̀ tòní yóò ládùn yóò lóyin ọwọ́ nǹkan fìdílé kájọ gbádùn ẹ̀ àwọn kan tó kọlu agbami ètò ẹ̀díà fẹsẹ̀ kan dókè lọ́hùn mò ń bọ̀ mi ò tí ì dé ẹ kú kalẹ̀. ìdílé mi. ìdílé rẹ. ẹ káàbọ̀ padà sórí ètò ìdílé mi ìdílé mi òun náà ni ìpìlẹ̀ ọjọ́ ọ̀la mi gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò lákòrè lákòrè la máa ń gbé ọ̀rọ̀ yẹ̀wò lórí ètò ìdílé mi ẹ ohun tá a fẹ́ gbé yẹ̀wò fún tòní ah <laughs> ó lè kí n kà ǹjẹ́ gbọ́n náà ṣé lóòótọ́ ni wípé àwọn ọmọ máa ń sábà fẹ́ràn ìyá wọn ju bàbá wọn lọ yálà lọ́mọ ọwọ́ ni ọmọ kékeré kódà <laughs> nígbà tọmọ òun náà tó bẹ̀rẹ̀ náà sì ń ṣàbíamọ ṣé lóòótọ́ ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ ká béèrè <laughs> lóríṣiríṣi àwọn míì ní bẹ́ẹ̀ ni àwọn míì ní bẹ́ẹ̀ kọ́ àmọ́ à ká máa pààrọ̀ <laughs> tìyá pọ̀ ju ti bàbá lọ àlejò wa wọ́n wà lórí ìjókòó láti là wá lóye lórí ohun tá a fẹ́ gbé yẹ̀wò fún tòní hmm. ẹni tẹ́ ẹ mọ̀ bí owó ni ògbóǹtarìgì ni wọ́n tá a bá sọ̀rọ̀ ń pa eré sinimá ìyẹn eré àgbéléwò <laughs> ẹ ó pe ta ni mò ń <laughs> pe rí wọn tó tó bẹ́ẹ̀ àlejò wa ẹ káàbọ̀ sórí ètò. <coughs> mo kí olóòtú mo dẹ̀ kí gbogbo àwọn aráalé náà hmm. pé a kú ètò náà ìjàlè morúkọ yín. orúkọ mi ni mọ̀nsúrù ọláòní pẹ̀kun ìjàyè gbèmí. Hmm. ọmọ ìlú wo ni yín sà. ọmọ bíbí ìlú ìjàyè ní abẹ́òkúta ni mí. Hmm, ìjàyè ìjẹ́ mórí kì í. Ah, <laughs> mo mọ̀ dáadáa èmi lọmọ ọkùnrin mi kunmi ti kùmọ́ lójú kùmọ́ lóorun ààrẹ ń pè olóǹdí fa tífà ẹ bá fọre táàrẹ bá ní tòun ò fọre ńkọ́ òbẹ́rí olórí wa tiẹ̀ mọ́rùn hmm. aládìyẹ ń pariwo ààrẹ ń lọ ta ààrẹ ò gbé ààrẹ ò rà bẹ́ẹ̀ làárẹ̀ ò sanwó fáládìyẹ. ẹ mà ti sọ dìjà àlàyé náà ni. àbẹ̀wò yìí rèé ṣe rí bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ wọlé àmúni ah, àà ah, ah, ọ̀gá ìmúra yìnyín ga pọ̀ <laughs> agbádáwà lẹ dàbọ̀ra yìí. àfi sùúrù. èmi lérò wípé nílẹ̀ yorùbá ẹ̀ páwọn lọ́balọ́ba ètò ìbídìí ló máa ń dàgbádà bọ̀ra. Ah, kò sẹ́ni tí ìwà agbádá ńlẹ̀ yorùbá eh. bí ẹ bá dẹ̀ ń ṣe páwọn bàbá mi lọ sójú ogun tó bá fẹ́ lọ òde fàájì àbí wọ́n fẹ́ lọ pàdé lọ́balọ́ba lóye lóye ah, ah, ìjàyè agbáfẹ́ nípa àyàn agbádá ni a tún wá fi fìlà lé torí ọmọlúwàbí gidi ni wá bẹ́ẹ̀ kẹ́ àgbàṣàgà òun gangan lèmi gan tún jẹ́. bẹ́ẹ̀ni yóò dà fún ṣẹlẹ àṣàtẹ mẹ́nu bà yín gẹ́lẹ́ náà ló ṣokùnfà bíbèrè tí mo béèrè ìbéèrè yẹn lọ́wọ́ yín torí pé kí n lórí ètò yìí yàtọ̀ sí ohun tá a máa ń gbé yẹ̀wò ìyẹn tó ní í ṣe pẹ̀lú ìdílé àtún máa ń gbé àṣà lárugẹ ẹ ṣeun yóò dà fún yín tó pọ̀ ohun tá a fẹ́ gbé yẹ̀wò lénìí òun náà ni wípé àbámọ̀ bóyá yìí náà <laughs> ẹ ti bá rí ọ̀pàdé ṣé lóòótọ́ ni wípé àwọn ọmọ máa ń sábà fẹ́ràn ìyá wọn ju bàbá lọ. ẹ olóòtú ìbéèrè gidi lẹ béèrè ìbéèrè ńlá dẹ ni tá a bá wò sọ́tún tá a wò sósì àwọn ọmọ máa ń fẹ́ràn ìyá wọn ju bàbá wọn lọ. ṣé hmm, lóòótọ́. lóòótọ́ ni àfi tá a bá jọ fẹ́ purọ́ tanra wa jẹ ẹ jẹ́ ká bára wa sùn tó ń jó dúdú ọ̀rọ̀ ó dé lọ́pọ̀lọpọ̀ tó fà kí lọ́pọ̀lọpọ̀ tó kọ́kọ́ fà. yóò dà fún yín láti inú oyún ni oṣù mẹ́sàn-án tí ìyá yẹn kọ́kọ́ di oyún ọmọ yẹn sínú òǹkà wá sì kẹwàá kó tó wá bí ọmọ yẹn sáyé ah, ah. tó bá di pé ọmọ yẹn tó wá ń dàgbà tọmọ yẹn tó ń dàgbà òbí yìí ló máa máa rí jù hmm. àwa bàbá ká fowó sílẹ̀ ni ẹ gbà o àtúngbàbí iṣẹ́ wa ló ń tiwa ni bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn ẹ̀yin gangan kọ́ ẹ jọ ọmọ tí ń dàbí báyìí a lè mú ọmọ wá sórí ẹ. ẹyẹ náà ló fà á ló fi jẹ́ pé tókùnrin bá ti ń lọ síbi iṣẹ́ kò lè mọ ọmọ dání ẹ̀yin ò ṣe mọ ọmọ wá sórí ètò ńgbà tẹ́ ń bọ̀. Hmm. ẹ bó ṣe rí nìyẹn ẹ jọ ó ti tẹ́ ẹ̀ mélòó tẹ́ ẹ ti pe ọmọ yẹn àbí tẹ́ ẹ ti mọ ibi tọmọ yẹn wà. ṣùgbọ́n yá a ti pè á ti béèrè pé bó ló wà bó ló wà kí ló ń ṣe lọ́wọ́ ṣó ti wá gbé ẹ́ ń skul àbí kí n wá gbé ẹni ẹ jọ ẹ̀yin iṣẹ́ ẹ lè ṣerú ẹ̀ àbẹ́ lè fètò lẹ̀. Hmm, <laughs> <laughs> ẹja àbá bẹ́tò eh, lọ́dẹ. Eh, bó ṣe ń rí ni àwọn obìnrin yẹn wọ́n wá máa mójútó àwọn ọmọ yẹn wọ́n á máa mójútó wọn wọ́n á máa mójútó wọn ìwákàtí tí obìnrin fi ń rí ọmọ ó pọ̀ jù táwa bàbá fi ń rí lọ. Hmm. ó dà ìyẹn tún wá kéré tó bá tún wá di pé ọmọ yẹn tún wá bẹ̀rẹ̀ sí dàgbà díẹ̀díẹ̀ tó bá ti wá hùwà kan tó ti ṣe nu ilé báyìí tí màmá ẹ̀ ti bá fà tí ó gbọ̀dọ̀ tán máa rè jẹ́ kí dádìí ẹ dé máa hmm. fẹjọ́ ẹ̀sùn dádìí ẹ bàbá tún dé tán bá tún fẹjọ́ sùn wà. ń gbọ́ Ṣẹ̀rífì ó ṣe báyìí láwọn lè ṣe bẹ́ẹ̀ àtúnmú ẹgba àtúnfisọ ọmọ yẹn dì ìyẹ́ là tún máa bá bẹ̀. ìyá tó fẹ́ jọ́ sùn nìyẹn o. òun ló tún máa máa bá bẹ̀ hmm. tíyẹn bá tún rí bàbá yóò nífẹ̀ẹ́ gbọ́ bọ̀rọ̀ mọ̀ hmm. òun ti kọ́ mi sí wàhálà báyìí a tún lọ pé àgbàlagbà tó bá wà ládùúgbò ẹ wá bá mi bẹ̀ o ọmọ yìí tún ti ṣẹ ní o bàbá ẹ̀ ń bá wí o ẹ wò ọmọ yẹn máa wọ̀ pé ah, màmá mi ló dé ẹ̀ ń ṣe dáadáa sí mi látàárọ̀ ẹwù bàbá mi tó dé láàrin kèèpè wákàtí kan sìn ó tún ti yọgí ó tún ti ń lù mí ọmọ yẹn àtúnṣe lọ bá ìyẹ ìyá yẹn ò ní lóhùn ló ń fẹjọ́ sùn bàbá mọ́ àtúnfàmọ́ra ẹ má bínú má ṣe kinní kan àtúnbẹ̀rẹ̀ sí kìlóríkì ọ̀pọ̀lọpọ̀ ara ń tí àwọn ọmọ obìnrin wa àwọn ọmọ wa tó fi ń fẹ́ràn ìyá wọn tí wọn bàbá lọ ni. ẹmẹnubọ ọmọ obìnrin bẹ́ẹ̀ yẹn àmọ́ àṣìmẹnubọ <laughs> lórí ìyẹn tó pé ó dàbí pé lọ́pọ̀ ọgbà lóòótọ́ àwọn ọmọ obìnrin ló máa ń sábà nífẹ̀ẹ́ àwọn òbí wọn ju àwọn ọmọkùnrin lọ. ẹ lóòótọ́ ni wípé kò sí bọ́mọ ṣe lè rí tá a bá fọmọ lẹ̀ ó ṣeé ṣe <laughs> ìwà tó bá wùn ló máa fẹ́ wù a gbọ́dọ̀ mójútó ọmọ nínú ọmọ sì rèé ara ìbáwí ni. bẹ́ẹ̀ni. àmọ́ ìwádìí fi yé wa wípé nínà yìí náà ló fà á tó fi jẹ́ pé ìfẹ́ yẹn ọ̀dọ̀ ọ̀yà ló fì sí ju ọ̀dọ̀ bàbá lọ. ẹ ẹ ṣe rí i pé ara nǹkan tá à ń sọ lọ́rọ̀ ọkùnrin nìyẹn hmm. lílù tá a lù kì í ṣe pé a fi ṣèkà fún hmm. ṣùgbọ́n àwa fi ń nà kó mọ̀ pé tóun ṣe kò dáa. pẹ̀lú egungun ọkùnrin. so kó lè sùn síwájú tó bá ti dákọ̀ bàbá a lè nípa ya ṣùgbọ́n lójú tàgbà màmí ló fẹ́ràn mi jàre bàbá mi ò fẹ́ràn mi hmm. lílù ní tiẹ̀ ara nǹkan tí ọmọ tó fi máa ń fẹ́ràn màmá ẹ̀ ju bàbá ẹ̀ lọ nìyẹn ó pọ̀ bẹ́ẹ̀ náà o tẹ bá tún wá ra àmọ́ yẹn náà tó bá yẹ pọ́n pọ̀lọpọ̀ wọn tó wá dàgbà wọ́n ṣe àmà rẹ̀ pé ah, àṣẹ ogun tí bàbá mi ṣe fún mi àṣẹ torí ìlọsíwájú tèmi ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ní ẹ má jà tanra wa o ìfẹ́ tán ti ń gbé bọ̀ hmm. látara àyà yẹn náà wọ́n kàn máa yọ díẹ̀ tún wá fún bàbá náà ni o hmm. kì í ṣe pé wọ́n máa torí ẹ̀ gbé gbogbo ìfẹ́ yẹn kúrò lórí ìyá yẹn wá padà sí orí bàbá o wọn á tiẹ̀ tún wá ṣe gegele lórí gegele hmm. tí mi bá dé bóyá twenty five thousand ló kó dé á ti pè yẹ́ ẹ̀sìn nílé màmí ètò fẹ́ máa lọ àti yọ ti yàrá ẹgbà ten thousand nínú kọ̀rọ̀ ẹ ó kù fifteen bàbá rẹ dáàdi mi a ti ń lọ ẹ níbí nǹkan kan ẹ ò dáàdi mi ẹ̀yẹn gba ten màámi ẹ̀yẹn gba five <laughs> so yẹ ká ká ká ọmọ yìí ó fẹ́ràn mi jù yẹ́ ẹ lọ lójú bàbá ó gbà wá ní o ìyá ti gba ten thousand kọ̀rọ̀ o <laughs> ọlọ́run ló máa ń ṣàánú àwọn ọkùnrin hmm. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ń fẹ́ràn ìyá ẹ̀ ju bàbá ẹ̀ lọ. Hmm. ká tún wá wò báyìí ẹ ṣé ìfẹ́ tá à ń sọ̀rọ̀ yìí ẹ̀yẹn ni pé ìfẹ́ tí ọmọ ní sí ìyá tó pọ̀ sọ́dọ̀ ìyá ju bàbá lọ ṣó ní òun ṣe pẹ̀lú ẹ̀yà ṣàlẹ̀ sọ pé nílẹ̀ káàárọ̀ òjíire ló wọ́pọ̀ sí jù ní o àbí bẹ́ẹ̀ lọ ṣe ń ṣe kárí gbogbo àgbáyé. ẹ olóòtú hmm. nílẹ̀ káàárọ̀ òjíire òun ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n káàkiri àgbáyé ni o. Mm kódà àwọn aláwọ̀ funfun tiẹ̀ tún jẹ́ pé tiwọn ìyá wọn gangan ganan fẹ́ẹ́ ló lọ́mọ ìyá wọn ni wọ́n fẹ́ẹ́ ló lọ́mọ pátápátá lọ́dọ̀ tiwọn ṣe báwọn tọ̀dọ̀ tiwa ń bì báyìí àwọn ọmọ wa tiẹ̀ sì máa ń ṣojú ayé fáwọn bàbá gbà mí tààrọ̀ kò bóyá ó fẹ́ràn wa dàbí ara tó dẹ̀ pé yẹ́ẹ̀ ni ó ti lọ rí ń kọ̀rọ̀ tó ti tán ti jọ yanjú gbogbo ẹ̀ tán ti pa ti kún so káàkiri àgbáyé ni hmm. ni ọmọ náà ti ń fẹ́ràn ìyá bàbá lọ. Hmm. ẹ ẹ níbi tá a bá dé yìí ẹ inú mi á dùn tẹ́ ẹ bá lè bá wa wo eré sinimá kan tó ní ṣe pẹ̀lú ohun tá à ń gbé yẹ̀wò lónìí. àwọn àgbàlagbà ní agbòjọ́ hmm. kò gbọ́dọ̀ gbọ́jọ́ kan tì ó ti yá. pàápàá jùlọ ohun tí tẹkùn yọ̀ láàyè. ẹ káàrí láyé. ọlálẹ́rẹ̀ ẹ fi mí sílẹ̀ o ọlálẹ́rẹ̀ ẹ fi mí sílẹ̀ dádì ẹ fi mí o. so ní bàbá méjì ni. ẹ ẹ ẹ má tiẹ̀ bá mi sọ rárá dádì mi ò láìkì yín mo láìkì mọ́mì jù yín lọ. ẹ ti burú jù láti kékeré òun láti mọ̀ yín sẹ́ni tó burú àtúwá dàgbà tó bá ṣe dàgbà tó yìí ẹ̀ tó fún mọ́mì ní free movement. Ah, kí ló ṣẹlẹ̀ sí àgbẹ́jọ́ ẹnìkan dáhùn lágbà òsì kà ní ọmọ kékeré ìwọ lóòótọ́ sọ èkó tẹ̀ lọ́rọ̀ yẹ. kí ló ṣẹlẹ̀. lálẹ́ sọ fẹ́ nà mí ni. mi ò lè nà yẹn dáàdi mi ò lè nà yín nǹkan tá à ń bá yín sọ ní kẹ́ ẹ gbọ́ ẹ yé burú ẹ yé burú ẹ yé burú mọ́ wa ẹ yé burú mọ́ mọ́ mi mo dẹ̀ ti mọ ohun tí màá ṣe ṣé rí mọ́ mi tèmi gangan mo máa mú wọn travel out. kéè èmi wá ń kọ́. ẹ̀yin bá wo ẹ ń lọ́bi kankan. gáà bẹ́ẹ̀ o ò ní ṣerú ẹ̀ lálẹ́rẹ̀. wọ́n wọ́n wọ́n wọ́n jálọ. lálẹ́rẹ̀. jálọ jálọ. lálẹ́rẹ̀. ṣé o tí ì fẹ́ lọ àbí. arákùnrin mo rí ẹ o mo rí ẹ o lálẹ́rẹ̀. òun kò níwájú mi báyẹn owó kàtọ̀ mi bí kú ló loko ni bí tàkùté ni ìpàdé dìnnà èmi lálẹ́rẹ̀ mi ok ó ń lọ náà ó lọ. ìdílé mi ìdílé mi ìdílé mi ìdílé mi ìdílé mi lètò fàkìkì ìwé ìdílé mi. o ní láti gbọ́rọ̀ sí wọn lẹ́nu ni. torí pé kí ni òbí ẹni lòbí ẹni máa ma jẹ́ àwọn náà pè ẹ́ wá sáyé náà wọn lè máa sọ sọ̀rọ̀ kó máa gbó wọn lẹ́nu learn how to talk to your parents please ah ah jọ torí Ọlọ́run. àmọ́ bí wọn náà ṣe ń bá mi sọ yóò dáa. kí ló ń bá ẹ sọ tí yóò dáa ń bẹ kí ni nǹkan tó sọ nísìn tí yóò dáa àbí bàbá tó bí ẹ lọ́mọ kọ́ là ń sọ̀rọ̀ nípa ẹ̀ báwo ló ṣe máa fẹ́ràn màmá tó bí ẹ lọ́mọ ju bàbá ẹ lọ tí bàbá ẹ máa mọ̀ ń pa ẹ̀ ṣé bàbá tó bí ẹ tó fi dàgbà tó fi jẹ́ èèyàn ṣóun náà kọ́ là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ni àbò fẹ́ blame ọlọ́run pé ọlọ́run dá ẹ sínú ẹbí yẹn débi pé o dàgbà tó yẹ o jẹ́ èèyàn o lè wá lẹ́nu àti máa sọ̀rọ̀ sọkúsọ sí màmá tó bí ẹ lọ́mọ ẹ ọ̀rẹ́ àwa má sì kéré ṣé o mọ̀ bóyá gbogbo nǹkan tó ń ṣe fún bàbá ẹ yìí tó bá dàgbà ọmọ sì lè ṣe bẹ́ẹ̀ fún ẹ o mọ̀ náà tínú bá bí bàbá yẹn nísìnyí tó ṣépè fún ẹ kọ abúlò pépè yẹn ò ní jà ẹ ọ̀rẹ́ it's not done it's not done it's not done at all ah, ah it's not done lé mi. Ìdílé rẹ̀ ìdílé wa. Ibi tí ọmọ ṣe wọn fẹ́ràn ìyá ju bàbá lọ ni pé ẹni tó tọ́jú ọmọ lọmọ máa ń mọjú ẹ̀ ìyá wọn ló máa ń súnmọ́ jù because ọkùnrin àti lọ síbi iṣẹ́ káàkàn fowó oúnjẹ lẹ̀ sọ pé lọ sí school o ṣùgbọ́n tàwọn ló máa lọ mọ́mọ́ school lọ́ máa take care ọmọ lọ́ máa ṣe gbá lọ́ máa ṣàwo. ohun tí ìyá ń rí lórí ọmọ àrùn orí ẹ̀fọ́ oṣù mẹ́ oṣù mẹ́ ọ̀sán òun ká ṣe kẹwàá àwọn ọmọ bàbá kó má ṣe fún wa lóyún wọn ní ìdásíra rárá á kàn gbé àjùlẹ̀ ni aṣọ ajẹun a ò jẹun kò sí tí bàbá máa mọ̀ bẹ́ẹ̀ àwa la máa máa kó ká máa fọ gbogbo pa ìdí nìyẹn tí ọmọ fẹ̀rẹ̀ yìí àṣẹ máa jèrè ọmọ ju bàbá lọ. ìdílé mi. ìdílé rẹ. <laughs> ẹ̀rí pọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. nǹkan kì í bẹ́ẹ̀ pàápàá jùlọ ẹ rí gbọ́ ohun tí arákùnrin yẹn sọ òun ò nífẹ̀ẹ́ bàbá òun kórìíra bàbá òun gẹ́gẹ́ bó ṣe sọ. ẹ ẹ wo òdodo ọ̀rọ̀ lẹ̀gbọ́n ẹ̀ ti bá sọ yẹn hmm. òdodo ọ̀rọ̀ ni torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí gan tó máa ń fègùn. lọ́nà wo. ó máa ń fègùn tó tinú bá bí bàbá ó lè ní ah, ah ó ṣe jẹ́yẹ ó ṣe jẹ́yẹ tó bá dẹ̀ ṣe pé ìpè yẹn lè lọ àwọn ọkùnrin ó yẹ ká máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù hmm. túrégún mi wà tó bá ti lọ gé ó lè jóun ló máa tún kó báwọ̀ náà lọ́jọ́ alẹ́ hmm. àbọ̀mọ́ tá a ti lóun ló máa tọ́jú ẹ lọ́jọ́ alẹ́ tọ́lọ́run sì lè kó sí lọ́kàn tó wá torí pé ó fẹ́ràn ọ̀yẹ́ ẹ̀jú ẹ lọ nísìn tó ti gégun aburú tó ti bá tiẹ̀ jẹ ṣé wọn náà ti bá tara ẹ jẹ hmm. ló jẹ agbọ́dọ̀ máa ní sùúrù fún àwọn ọmọ wa káwọn ọ̀yá wa náà kó wá máa ṣe sùúrù kó máa pe àwọn ọmọ wọn láti máa bá wọn sọ̀rọ̀ ẹ wò àwọn ọmọ òun wọ́n tiẹ̀ tún máa ń fi dáadáa ṣe wá ká má nà fi àjẹ wá ń gbà mí hmm. bí mi bá bímọ lókè òkun tó wẹ́nà ah, dáàdi mi ẹ jẹ́ kí màmí wa bá wa lò bí ọ̀sẹ̀ kan o oṣù mẹ́ta ó lè má dé <laughs> tí ó bàjẹ́ bàbá yẹn náà tóun náà bá pé eh, ọ̀gbẹ́ni tètè wálé tó bá tètè wálé tó bá máa dé wa ti bá yàwó kékeré lòun náà wò pé ọkùnrin kó má lọ dájàkúdà lẹ̀ láti tètè máa bọ̀ wọn ò jẹ́ ní káwọn ọkùnrin wà lóṣù méjì oṣù mẹ́ta ṣé wọn ọlọ́mọ ọ̀dọ̀ tó ń tọ́jú wọn lọ́hùn ni hmm. ọlọ́mọ ọ̀dọ̀ tó ń bá wọn tọ́jú ọmọ torí ìfẹ́ tí wọ́n ní sí ìyàjú bàbá lọ òun náà wọ́n ṣe ń ṣerú ẹ̀ hmm. tó bá tiẹ̀ wàá fẹ́ràn yẹ́ ẹ̀ bàbá ẹ lọ má jẹ́ kí ó hàn jù. ṣé yẹn wá ṣe é ṣe. a kó má jẹ́ ó hàn jù hmm. kó jọ kó má jẹ́ ó jù kó rárá máa ṣe bó ṣe ń dọ́gbọ́n ṣe yẹn ẹ̀wòrò ní twenty five ó ti fún yàn ten kọ̀rọ̀ mo déwájú dáadáa mi àti ńlọ dáàdì mi ìyẹn gba ten mami èèyàn gba five. àmọ́ ẹ má jẹ́ àgbàgbé wípé ọ̀pọ̀ ìgbà ìyá náà ló tún máa tú àṣírí. a tún sọ sọ bàbá rẹ <laughs> ara nǹkan tá à ń sọ nìyẹn hmm. ìdílé aláyọ̀ ìdílé tó fẹ́ káyọ̀ ọpẹ́ títí hmm. irú ẹ̀ gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ hmm. láàrin ọkọ àti ìyàwó ẹ rí i pé inú ilé yẹn àti inú ẹbí yẹn ó máa máa dùn tí gbogbo nǹkan máa kódà àwọn ẹ̀yà tó máa ṣe oríire lọ ni hmm. olùkọ́ tó ń ṣe yẹn fún béèrè àlùbáríkà tó bá lè ṣe irú ẹ̀ o tí kì í ṣe pé kíni kíni kíni kíni so ọlọ́run akọ sáwọn ìyàwó àánú tó rọ́pọ̀lọpọ̀ ń bẹ́ẹ̀ ọwọ́ wọn ló wà hmm. owó wọn ló wà o. síwájú pé wọn ìyá náà ṣáàlà máa nọ̀ka àbùkù. ànọ̀ka àbùkù owó wọn ló wà tírú nǹkan bẹ́ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ àwọn nìkan máa fọgbọ́n ṣe é. Hmm. káwa ọkùnrin dẹ̀ máa fowó ṣe kàṣà máa fowó lẹ̀ ni. bẹ́ẹ̀ mọ̀ pé owó la fi ń ṣe bọ̀ láti ilẹ̀ náà. <laughs> ẹ ṣe wo bàbá wa àmọ́ kẹ́ ẹ tó wá máa lọ ẹ tí ì ní lọ tó abala yìí ìyẹn tó jẹ́ pé à ń kan yẹ̀ ẹ ká tó káàdì ẹ̀ ńlẹ̀ ó ní ìbéèrè tí mo fẹ́ bí yín. Ah, ah, madam. ìbéèrè tí mo fẹ́ bí yín yìí wọ́n rán mi sí yín ni o. ẹ máa dá inú. lára àwọn olólùfẹ́ wa ló fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí Twitter wọ́n ní àbí yín wípé ó ṣe wá jẹ́ wípé táwọn òbí tó bá dàgbà tó dògbó èyí ti jẹ́ tó fi jẹ́ pé àwọn ọmọbìnrin máa sábà nífẹ̀ẹ́ bàbá wọn fi wá jẹ́ pé àwọn ọmọkùnrin ìyá wọn ló máa ń hàn sí jù. ẹ tí èmi kàn mọ̀ ni pé kí àwọn ọmọ wa kájọ máa fìlà káyèsí hmm. ká máa ṣe ní dọ́gbandọ́gba hmm. ká máa fẹ́ràn àwọn òbí wa ní dọ́gbandọ́gba ni hmm. nǹkan tèmi kan lè sọ nìyẹn torí àwọn ọmọ táwọn náà bí ó ń kọ́ṣe látara wọn torí táwọn náà bá máa dàgbà kó máa dàbí pé kìnìyẹn òróǹbóró ńlẹ̀ kí a jọ ká tọ́jú ya ká tọ́jú bàbá ọmọ tiwa náà á tọ́jú wa mo lẹ́wà ọ̀dẹ̀ níbàjẹ́. ṣe púpọ̀ ẹran alẹ́ mo lérò wípé <laughs> ẹgbọ́n ohun tí bàbá wa sọ pàápàá jùlọ bó ṣe ń gbà wá lámọ̀ràn mo nígbàgbọ́ wípé gbogbo ẹ̀ náà la ó mú lò ọlọ́run á ti fún wa lórí ọ̀fẹ́ ẹ ọ tún sọ nǹkan tó dùn mọ́ mi nínú ọ ni fún àwọn ọmọ ó ṣe pàtàkì ká a gbìyànjú láti rí pé ìfẹ́ tá a ní sáwọn òbí wa àti bàbá àti ìyá ni ó dọ̀gba nítorí pé kí ni ká má ba kábàámọ̀ nígbẹ̀yìn bàbá wa ẹ ṣe púpọ̀ ẹ abala tí ọpọ́n sókàn náà ni abala ìbéèrè. ọ̀dà ṣe ra àwọn olóyìn láti ìkíní títí dórí ìkarùn-ún ìbéèrè ló bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èwo ni kí n bá yín mú. Hmm, ah, ẹ mú karùn-ún àbí. karùn-ún <laughs> tọ hmm, òun rèé o ìbéèrè karùn-ún tẹ̀mú rèé ìdílé mi òun lè tó bí awilade yìí. ẹ ṣọlẹ. <laughs> Ah, mo nígbàgbọ́ wípé àṣà wa èdè wa ò jẹyìn lógún yóò dà fún yín. ìbéèrè tí mo fẹ́ bèrè òun náà rèé kí ni orúkọ ọba ilé Ifẹ̀. ọba ilé Ifẹ̀. bẹ́ẹ̀ni àbúkàkà ah. ni. Ah, kábíyèsí hmm. Hmm. ọba adéyẹyè hmm. ẹni ìtàn ògúnwùsì Ọọ̀ni of Ifẹ̀ land. Mm. <laughs> ọ̀jájá the second. àtọwọ́ èrè ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ìdí tá a ṣe máa ń béèrè ìbéèrè pàápàá jùlọ tá a fi ya abala yìí sílẹ̀ òun náà ni wípé láti fún aláǹfààní àti gbé àṣà àti èdè wa lábẹ́ ẹ ṣeun bàbá kí ẹ tó wa máa lọ wọ́n rán mi sí yín. àwọn wo tún ni o. Ah, ah. àwọn olólùfẹ́ Ah, ah, ah, <laughs> náà <laughs> àwọn tó pè yín náà ní tẹ̀sí jẹ́ lórúkọ OAFP àwọn tó gbé tó yìí kalẹ̀ ètò ìdílé mi wọ́n ní àwọn ọmọ rírì yín o pàápẹ̀ yín ẹ̀sìn jẹ́ wa ní o. ẹ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ iléeṣẹ́ OAFP iléeṣẹ́ náà ò ní jóná òkè òkè lọ́wọ́ afúnigbé òkè òkè ni wọ́n máa lọ wọn ò ní padà sẹ́yìn. Àmín ẹ̀la ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ wọn lórí àríbẹ̀ àṣẹ ẹ ṣeun bàbá ẹ alérò pé tá a bá tún pè é lọ́jọ́ míì ẹ ó dá wa lọ. kíákíá mm. ah, bó jẹ́ gbogbo nǹkan tó bá ti ń gbé àṣà alẹ́ wa lárugẹ mm. ah, ah, bọ́n bá ti ń pè wá kí la tún dúró wò. yọ̀dà fún mi àmàrin yín bá mm. tó ẹ̀yin ará alẹ́ àní ìjù báyìí lọ lórí ètò fún tòní alérò wípé ẹ gbádùn ètò tòní pàápàá jù ẹ̀rí ẹ̀kọ́ kan tàbó mìíràn mú lórí ètò fún tòní ìpàdé ó tún dọjọ́ mi ọjọ́ rẹ o èmi adémọ́lá ọmọ àmọ́ ọmọ tí ó bàjẹ́ tí ó dẹ̀ lè bàjẹ́ láéláé lọ́lá ọlọ́run àtọ́lá ìfẹ́ tẹ̀ ní sí wa mò ń gbà ládùúrà wípé ìdílé olúkálùkù wa kò máa nìkan títí dọjọ́ mi ire ìpìlẹ̀ ọjọ́ ọ̀la wa sẹ́ ẹ jẹ́ ká dì.